العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام الأتم الأكملان على خير الأنام نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد لا نزال في تعليقي على كتابنا معارج القبول بشرح سلم الوصول للإمام الحافظ ابن أحمد الحكمي عليه رحمة الله جنوى معارج القبول أوناني أتنفما تسواج مريني وراتني lẹ́yìn ìgbà tí a ti dúpẹ́ fún olúwa wa àti tọrọ ìkẹ́gẹ́ fújíṣẹ́ ńlá Muhammad gẹ́gẹ́ bíi ìṣe àti ẹ̀wọ̀n yà wa pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ìtẹ̀síwájú lórí gbólóhùn olùmọ̀wá tí wọ́n ń ṣàlàyé nípa àyà wa ma khalaqtu al-jinna wal-insa. illa liya'budu níbi tí a dé dúró òun náà ni níbi tí olùmọ̀ wa tí wọ́n ti fi ń jọra wọn ọ̀rọ̀ àwọn olùmọ̀ látara ìtumọ̀ illa liya'budu illa liya'budu olùwà ní atọ́mọ ènìyàn àtàlìjànú mi dá wọn nítorí nǹkan kan àyàfi ká lè máa pé ká lè wàá gbé ìjọsìn fún olúwa wa. àwọn ọ̀rọ̀ tí olùmọ́wá fi ń jọra wọn yìí òun náà ni àwọn ọ̀rọ̀ méjì gẹ́gẹ́ bí àkíyèsí ṣe ti lọ lórí ẹ̀. tí àwọn apá kan nínú àwọn olùmọ̀ tí wọ́n ní ìtumọ̀ àyà yìí àwọn tí ó sin olúwa òun náà làwọn ẹni rí tó ti wà nínú àkọọ́lẹ̀ olúwa pé àwọn eléyìí àwọn lẹni rí ni wọ́n ní àwọn ni sì ní وما خلقت الجن والإنس إلا ليعبدون àwọn ni ó ṣiṣẹ́ fún torí pé àwọn gẹ́gẹ́ ni wọ́n ń gbé ìjọsìn yìí fún olúwa wọ́n ní àmọ́ gbogbo àwọn tá ń ṣe nǹkan míì àbí tá ń ràn nǹkan míì nínú ìgbésí ayé wọn láyé lórílẹ̀ àwọn yẹn àwọn òsín lọ́wọ́ àbí kó jẹ́ pé nítọ́ pọ̀ jù nínú ìgbésí ayé wọn lórílẹ̀ òun náà ni ìfi ìsẹ̀mí wọn aráàlú nǹkan míì ni wọ́n ń ṣe nítorí ká fi sẹ̀sìn nǹkan míì ni wọ́n ń gbé ṣe ó lè jẹ́ pé wọn ò ṣe rárá àbí kó kéré nínú ìgbésí ayé wọn tọ́ ní. أني وقيل معناه إلا ليخضعوا إلي ويتذللوا ومعنى العبادة في اللغة التذلل والإنقياد فكل مخلوق من الجن والإنس خاضع لقضاء الله ومتذلل لمشيئته ولا يملك أحد لنفسه خروجا أما خلق عليه قدر ذرة من نفع ولا ضر وقيل إلا ليعبدون إلا ليوحدون فأما المؤمن فيوحده في الشدة والرخاء وأما الكافر فيوحده في الشدة والبلاء دون النعمة والرخاء بيانه قوله عز وجل فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين الآية تفسير البغوي رحمه الله تعالى ibi tí ara pàdé ibẹ̀ náà ni ibi tí olùmọ̀ tí wọ́n kó ọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n ti lọ nínú àwọn àgbààgbà onímọ̀ tafsir tí wọ́n máa ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ọ̀nà ìgbà tí wọ́n gbà wòye wípé áyà yìí ni tó túmọ̀ sí rèé o sókè rẹ̀ òun náà ní ibi tí àlàyé ti kọjá lórí ẹ̀yẹ wọ́n ní gbólóhùn illa liya'budun pé ìtumọ̀ rẹ̀ òun náà ní kí ẹrú kan wá jura wọn lẹ̀ kan wá rọ̀ fún ìbádà ọlọ́run torí pé kò sí ẹnìkan kan nínú ẹ̀dá ọlọ́run tó lè jáde kúrò níbi ìtọ́lọ́wọ́n bá pé gbogbo fún hmm, gẹ́gẹ́ bí ìdájọ́ gẹ́gẹ́ bí kádàrá ẹ̀ tí olúwa ti ní bílẹ̀ yóò ṣe rìn ní bí ó ṣe tọ́ ni. wọ́n ní ìtumọ̀ ìlàlẹ́ abudu ay ìlàlẹ́ àkùbàrù ìlẹ́yàwó ẹ̀tàlẹ́lẹ́lù kẹfì mọ̀ pé bí yẹn ṣe é ṣe é kò lè jáde kúrò níbi tọ́lọ́wọ̀n ọba tó pè wòwò fún yóò ju pájú sẹ́lẹ̀ fún kádàrá ẹni yóò ju pájú sẹ́lẹ̀ fún akọlẹ̀ ọlọ́run èèyàn bá sá eré bó ṣe wù kó máa sá tó mórin <clears throat> pẹ̀lẹ́pẹ̀lẹ́ bó ṣe wù kó ṣe tó kò ní jáde kúrò nínú ntọ́lọ́wọ̀n ọba tó ti pè wòwò fún un wọ́n ní gbogbo eléyìí náà ní ti ń dalé lórí náà ni pé ìtòlùwà bá fẹ́ fún ẹrú òun náà ni ẹrú ò máa ṣe ẹrú ò ní kápá láti jáde kúrò níbi nǹkan tọ́lọ́wọ́n ọba tó dá ma nínú àǹfààní kan ni àbí nínú ìnira kan ni ṣùgbọ́n o ẹni tó bá wá jẹ́ mùmínì òdodo gbogbo tó bá wù kó ṣẹlẹ̀ yóò fi mọ ọlọ́run ó lé àbọ̀rọ̀ ó kan àbọ̀dùn yóò gbà wípé gbogbo ẹ̀ látọ̀dọ̀ ọlọ́run wàá mẹ́lìkà àfẹ́f ṣùgbọ́n tó jẹ́ kèfèrí òun tiẹ̀ bí nǹkan bá lé tilẹ̀ fún ma òun náà lè ké ìpè ọlọ́run o àbájára ọdẹ tán kátẹ́gùn ọ̀fẹ́ sí ìgbà yẹn ètò wa máa ṣe nǹkan míì gbogbo ẹnikẹ́ni ti dá olúwa mà tí képe olúwa lásìkò ìnira tààrà bá dẹ̀ tán yóò tún gbàgbéra àpẹẹrẹ aláìmoore kèfèrí bùtùlù òun lélẹ́yìí gbàtọ́ náà fẹ́ júwe àwọn kèfèrí inú alukur'an oni fàyidà rọ́kìbù fílfólkì da'awu Allah tàbá gun ọkọ̀ ojú omi. nígbà náà àwọn ọ̀nà tó yára tó ṣe pé ọmọ ènìyàn mọ̀ wọn rẹ̀ òun náà ni kó gun ọkọ̀ ojú omi láàrin omi waves ó lè ṣẹlẹ̀ ọkọ̀ lè tẹ̀rì ọkọ̀ lè ó lè lu ọkọ̀ táǹgùn ọkọ̀ ojú omi òṣèré ìjọ náà gbàtọ́lọ̀ wọn júwe ìṣesí àwọn ẹlẹ́bọ olùwà ní fáìdà rọ́kìbù fílfúlkì. دعوا الله mukhlisina له الدين din nínú ṣèṣì wọn ni pé tí wọn bá gun ọkọ̀ ojú omi wọn ó sì gbé ẹ̀sìn òdodo wọn ó sì dá ọlọ́run ọba mọ́ wọn pè pẹ̀lú ẹ̀mí òdodo wọn ò ní dẹ̀bọ̀ kankan pamọ́ lọ. falamma najjahum ila al-barr kí wọn dé orí ọ̀dà tán tí bá là tán ẹ̀rí fa فلما نجا من البر فإذا هم مشركون وقت دلẹ̀ bọ̀ padà ni so wọ́n ní kẹfẹ́rí èèyàn òun ní ṣẹlẹ̀ yìí nínú ṣẹṣẹ ẹ̀ gbogbo eléyìí ń padà sí gbogbo ń tá a pa kéèsì lánàá náà ni nípa wípé ṣé ọmọ ènìyàn àtàlìjànú gbólóhùn ìbádà yìí ṣètùmọ̀ rẹ̀ ni pé ìpìlẹ̀ tọ́lọ́wọ́n bá tọ́ mọ tọ́ dáadáa mọ́ ọmọ ènìyàn òun náà ni kó lè sẹ̀sà ní àbí rárá ìtumọ̀ rẹ̀ ni pé àwọn tó bá jẹ́ ẹni rí àwọn ni wọ́n ṣèjọsìn pẹ̀lú ntọ́lọ́wọ́n bá pa wọ́n láṣẹ ìtumọ̀ méjèèjì òun náà ni àwọn olùmọ̀ tí wọ́n sọ pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n tún mú wáyé lẹ́yìn gbogbo eléyìí olùmọ̀ wa ni kóòtù. mo wá fẹ́ kọ́mẹ́ǹtì olùwọ́n ni mo fẹ́ kọ́mẹ́ǹtì wọ́n ní wà hádìhì làkúwálú fi hádìhì láyà wà ń kánà mùtàkọ́rìbátán والآية تسع جميعها أرجحها الأول وهو قول أمير المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه olùmọ́ni àwọn gbé gbogbo àwọn ọ̀rọ̀ yìí yẹ̀ wò tí àwọn àgbààgbà tafsir tí wọ́n wí àwọn àrí pé àwọn ọ̀rọ̀ wọ̀nyí náà súnmọ́ra wọn àdá wọn mùmíní àfi ká torí ẹ̀sìn lọ́wọ́ wọn ò sì dá wọn kèfèrí nítorí wọn bá torí ẹ̀ wọn náà wọ́n máa ṣe àbí kó jẹ́ pé ọlọ́run ọba dá gbogbo ọmọ ènìyàn àtàlìjànú torí ìjọsìn àwọn náà kàn ṣe wù wọn wọn lọ́rọ̀ yìí ó súnmọ́ra wọn wàl'áyàtú tẹ́sán jẹ̀míyàhà àyà yìí náà ó sì lè lọ fún gbogbo ẹ̀ ṣùgbọ́n o àròjáṣò ha èyí tó tẹ̀rì jù òun náà ní ọ̀rọ̀ tí amírùl mùmìnì aláṣẹ àwọn mùmìnì Ali ibn Abi Talib Ali ọmọ Abi Talib radiyallahu ta'ala anhu èyí tó ìtumọ̀ tó mú wá òun ní ó kọ̀rẹ́tì jù lọ́nà wo torí kò wọ́n ní illa li amurahum wa ad'uhum li ibadati wọ́n ní tùmọ̀ àyà yìí ni pé ìdá ọmọ ènìyàn àtàlìjànú àti ọmọ ènìyàn lásán àyàfi kí n lè pa wọ́n láṣẹ kí n sì pè wọ́n pé tí mo dá yín tí mo torí ẹ̀ dá yín rè o torí kọ́lọ́wọ́n bá lè pàṣẹ pé tí mo ní ẹ wá ṣe láyé nìyí wọn ni yu'ayyiduhu qawluhu ta'ala nínú àwọn gbólóhùn alukur'ani míì tí ó tún wá kan ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ òun náà ní gbólóhùn ọlọ́wọ́n bá tó ní wa ma umiru illa liya'budu Allah illa liya'budu ilahan wahida la ilaha illa huwa subhanahu amma bí ó ti wà nínú àyà mọ̀rùkú suratu tawba wa qawlihi ta'ala wa ma umiru illa liya'budullah mukhlisina lahu ad-dina hunafa eré ìbẹ nínú suratu bayyina bọ́yà méjèèjì túmọ̀ rẹ̀ ní pé ọlọ́run ní kéésì nǹkan kan là ń pa àwọn èèyàn láṣẹ kéésì nǹkan kan là ní kí wọ́n wá ṣe síbà ní kí wọ́n ṣe ẹ̀sìn òdodo ká gbé ẹ̀sìn òdodo fún olúwa náà ni ká mọ ọlọ́run ká dá ọlọ́run ọba mọ̀ ká mọ bá a ṣe ń sìn ká sì mọ ọ̀nà tá a fi fọ ẹ̀sìn mọ́ tí yìí ní dà kankan pọ̀mẹ́sìn fún olúwa yìí ní da orogún pọ̀ mọ́ ọlọ́run níbi ìjọsìn ẹ̀ ọlọ́run ní ta béèrè náà nù à ní mọ́ fún ọlọ́run kúrò níbi gbogbo táwọn èèyàn ń ṣe dàrúdàpọ̀ níbi ẹ̀sìn wọn síwájú olúwa nínú àyà Suratul Bayyinah ọ̀rọ̀ ni wọ́n pa àwọn èèyàn láṣẹ nítorí nǹkan kan àyàfi kan lè gbé ìjọsìn òdodo tí wọ́n fọ̀mọ́ àfọ̀mọ́ ẹ̀sìn ẹ̀rí àárín yìí ọwẹ́ àfọ̀mọ́ ẹ̀sìn tí yẹn ò ní dá nǹkan kan fọ̀mọ́ ẹ̀sìn láhùdí torí kọ́ ọba ló ní eléyìí eléyìí ní ọ̀jẹ̀ gbígbà fúnẹ̀fà ẹ̀sìn tó ń mọ́ paragada kò níbi gbogbo ìdọ̀tí ẹbọ ìdọ̀tí mànáfìkì. ìdọ̀tí ìgbésìn fẹ́lùmí yàtọ̀ sólùwà wọ́n ní rẹ̀ wọ́gẹ́rì re ọ̀yá yìí ló dárí kánú Allah tabaraka wa ta'ala innama sha'a al-ibadata min jami'i ibadihi wa aradaha minhum wa qadaha alayhim fi ash-shar'i la fi al-kawn. insha Allah ta'ala ibà ènìyàn dúró lẹ́yìn níbi abala tí olùmọ̀túnbá wa bàdé yìí a máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ń bọ̀ olùwà ọjà máa bẹ lórí dáadáa bákan lẹ́ẹ̀ka sí ọ̀rọ̀ kí làwa ṣe láyé òun náà ni à ń tẹ̀síwájú lórí ẹ̀ tó lùmọ̀ wá ń ṣe lálàyé ká lè mọ bó lọ̀rọ̀ yìí tó bó ló tó bó ló ṣe yẹ kéèyàn ó mú un àti pé ọ̀rọ̀ nípa ìjọsìn gan ẹ̀rí àti débẹ̀ olùmọ̀wá ó kù díẹ̀ ibi tí wọ́n ti bá wa dé pé à ń sọ pọ́lúwa lóhùn ò torí kankan dá wa àfi ìjọsìn kíjẹ̀ wá ní ìjọsìn òun gan bó lè yàn sin lọ́hùn ní gbogbo ìgbà ní gbogbo àsìkò èyí tá a fọkàn ṣe èyí tá a fara ṣe èyí tá a fẹnu ṣe tó sì jẹ́ pé gbogbo ti ìjọsìn kò lè ju ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí náà lọ ọkàn iṣẹ́ ọwọ́ àti àwọn oríkèéríkèé ara wa àti èyí tí èèyàn fi ẹnu sọ abẹ́ olúwa kọ́mọ́sà fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم يا ولي الإسلام والتوحيد والسنة اللهم مسكنا بالإسلام والتوحيد والسنة حتى نلقاك عليها اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع اللهم يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا أنت أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم اشف مرضانا ومرضى المسلمين وعاف مبتلانا واغفر موتانا وموتى المسلمين وأحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار gẹ́gẹ́ bí ìrántí òní ní ọjọ́ jùmọ̀ ọjọ́ ńlá ní ọjọ́ ọ̀sẹ̀ gbogbo orí tí ń bẹ nínú àwọn ọjọ́ yìí ó méjì agbágbé èyí tó ní ṣe pẹ̀lú ìdètèdéjìmọ̀ káwọṣọ tó dáa àwọn ọkùnrin ká lò tùràrí bákan náà ká má gbàgbé àwọn ìbáàdà tó lọ mọ ọjọ́ òní pàápàá jùlọ kathratu salati wassalami ala rasulillah kápọ̀ lẹ́sàlátù fòṣẹ́nlá Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ẹ̀ṣá ìjọsìn ọjọ́ òní látòru jimá tó fi dọ́jọ́ jimá kàwé lọ sí jumá nínú àwọn ẹ̀ṣá iṣẹ́ ọjọ́ òní ni bákan náà kápọ̀ ní ìbáadá onírànrànràn ìbáadá kápọ̀ kíkà al-Qur'an pàápàá jùlọ sóràtù al-Kahf nírọ̀lẹ́ lójoojúmọ́ kápá sálápá tètè láti bẹ olúwa àsìkò kan bẹ lọ́jọ́ òní bí yẹn báyìí ṣe kò ń gẹ́ ògùn tó bá béèrè pátá òun ni olúwa ó gbà èyí tó lékè nínú àwọn ọ̀rọ̀ olùmọ̀ òun náà ní látẹ̀yìn alásàrì lọ tí oòrùn jọna tí ó fi wù èèyàn lè máa bíjì kó máa ṣe nǹkan kan ṣùgbọ́n kó máa rántí pé àsìkò kan bẹ lẹ́yìn alásàrì àsìkò gbígbàdúrà ni o abẹ́lu amúsàfíwá ṣe kóńgẹ̀rì subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.